عباد الله يقول سبحانه وتعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí àtọrọ ìkẹ́ àti ọlà ẹni tí Allah fi ṣe ìkẹ́ fún gbogbo ayé òní ni ọjọ́ júmọ́à kẹta nínú oṣù Rabiul Awwal déètì òní ni ọjọ́ kẹtàdínlógún seventeen oṣù rọ̀bí al-awwal ọdún 1441 mo ń jẹ́rìí pé kò sí ọlọ́run kan tí ìjọsìn tọ́ sí àyàfi Allah mo sì ń jẹ́rìí pé dágúdájú Muhammad ẹrúsìn rẹ̀ ni òjíṣẹ́ rẹ̀ ni kí ìkẹ́ àti ọlà kí ó bá ànábì wa náà ẹ̀yin ẹrúsìn ọlọ́run Allah ń pa wá láṣẹ ìbẹ̀rù rẹ̀ ó sọ pé ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ bẹ̀rù Allah bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ẹ sì gbọ́dọ̀ kú àyàfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí a wà ní ipò mùsùlùmí lónìí ọ̀la wa ọlọ́run má fi ṣe àdánwò fún wa lórí ẹ̀sìn o ọjọ́ tí a bá pàdé ikú jẹ́ àpàdé rẹ̀ pẹ̀lú Islam èyí ni abala kẹrin nínú kútúbà wa láti bí oṣù kan sẹ́yìn tí a pè àkórí rẹ̀ ní makanatu salat fil Islam wa afdaliyatuha ipò pàtàkì tí ìrun wà nínú Islam àti bí ìrun kíkí ṣe jẹ́ iṣẹ́ àfaraṣe tó lóore jùlọ ní ọ̀dọ̀ Allah ní ìjẹ́jọ́ òun ni a sọ nípa ṣùrùtù síhàtì sọ̀la àwọn májẹ̀mú tí. ẹ̀sìn gbé kalẹ̀ nítorí kí ìrun wa tá a fẹ́ kí kó lè ní àlàáfíà kó sì lè jẹ́ ohun àtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala àwọn májẹ̀mú náà a gbọ́dọ̀ fi sọ́kàn pàápàá jùlọ májẹ̀mú tó jẹ mọ́ ìhòhò lórí ìrun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni. wọ́n ń wọ aṣọ tí ò bo ìhòhò wọn tán ní ti májẹ̀mú ìsìkìbálòlì kíbúlà ìmáàmù ni ó sọ pé ibi kíbúlà wà rè ní ti májẹ̀mú dùkúlù wákì sọ́láàt kásìkò òrùn tó ìmáàmù náà ni ó sọ pé àsìkò òrùn ti tó ẹjẹ́ akírun àmọ́ májẹ̀mú tó ní í ṣe pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa in particular ọ̀kan bẹ̀ ni bíbo ara wa kì ṣe ìmáàmù ni ó sọ fún ọ pé kó o lọ bo ìhòhò rẹ ìwọ tó fẹ́ kírun ó yẹ kó o mọ̀ pé májẹ̀mú ni fún ọ kí o bo ìhòhò rẹ aṣọ tí ọba ti ní bo ìhòhò rẹ má wọ̀ kírun ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló gá sí pé aṣọ máa ń pé là ń wọ̀ àwọn aṣọ tí wọ́n ń pè ní shirt tàbí àwọn. aṣọ tó jọ ọ́ tí yorùbá ń pè ní bùbá léè tó ga sí pé lọ́gán tíyàn bá ti rùkú òun ni bàrá àdì rẹ̀ yóò yọ ọ́ lẹ̀ tàbí tó bá ti forí kanlẹ̀ ni bàrá àdì rẹ̀ yóò yọ ọ́ lẹ̀ bàrá àdì ó wà láàrin ibi tá a pè ní ìhòhò ọkùnrin ìyẹn ni ìdodo sí orúnkún gbogbo tí bá ń bẹ níwájú lẹ́yìn lọ́tún lọ́sì láàrin region ẹnu ààlà méjèèjì yẹn ìhòòhò ni so ẹ̀yin tẹ́ ẹ láìkì aṣọ shat aṣọ bùbá ẹ kíyèsára o ẹ kíyèsára ẹ kíyèsára bùbá nínú èdè Islam kọ̀mís ni wọ́n ń pè é kọ̀míìsù nínú aṣọ tánàbì fẹ́ràn ni kọ̀míìsù wà àmọ́ báwo ni kọ̀míìsù tòbíṣẹ́ ọlọ́run ṣe rí òun làwa ń pè ní jàlámíà lónìí kọ̀míìsù tọ́ba kànú àdìsí pé ànábì fẹ́ràn kọ̀míìsù tọ́ka sí pé àwọn tí wọ́n translate ẹ̀ sí gẹ̀ẹ́sì wọ́n ní ànábì fẹ́ràn shirt ni wọ́n fi alérò po ti lẹ́rìí lọ́wọ́ ẹ̀rí rẹ̀ ò tí ì kúnná tó nítorí pé stáì kọ̀míìsù ànẹ́bì kọ́ ni stáì tí wọ́n ń wọ̀ stáì kọ̀míìsù ànẹ́bì ni pé ó máa ń balẹ̀ lára rẹ̀ stáì kọ̀míìsù tiẹ̀ ni pé ibi ìdí rẹ̀ ni máa dé tó bá sì ti rùkú ara rẹ̀ á ṣí sílẹ̀ nípasẹ̀ bẹ́ẹ̀ irun rẹ̀ ó ti bàjẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin obìnrin tó ga sí wípé ẹ bá fẹ́ kọ́ lọ́wọ́ ṣàánú òun pẹ̀lú òrùn rẹ̀ òun náà ṣàánú ara rẹ̀ ni aṣọ tí ọ̀pọ̀lọpọ̀ yín wọ̀ kírun aṣọ tẹ̀ fi ní nírun ni a ti sọ wípé gbogbo ara tí yín ni hòhò lórí irun àyàfi ojú tẹ̀ lélẹ̀ àti àtẹ́lẹwọ́ yín nìkan so kẹ́nìkan wa máa tún máa béèrè pé ẹ ẹ dákun tóbìnrin bá kírun tí àtẹ́lẹsẹ̀ rẹ̀ tọ́ba yọ ọ́ lẹ̀ ńkọ́ àká àtẹlẹsẹ̀ mọ́bi tí ó yọ ọ́ o náà àní ojú tó fi lélẹ̀ tó dàbò lẹ̀ tọ́ba fẹ́ sùjádà àti àtẹlẹwọ́ rẹ ọ̀wọ́n tí wọ́n sọ nìyẹn wọn ò dá kan tó jẹ mẹ́sẹ̀ pé òun náà yọ lára ẹsẹ̀ sì ni àtẹlẹsẹ̀ wà tó túmọ̀ sí pé aṣọ tóbìnrin ó kírun tó bá forí kanlẹ̀ wọn ò gbọ́dọ̀ rí àtẹlẹsẹ̀ rẹ̀ ń ta èyí ni àwọn kan ń dọ́gbọ́n sí lásìkò yìí ìyẹn àwọn sisters tó ga sí wípé wọ́n á wọ khimar gown tí ó máa dé kókósẹ̀ ok wọ́n wàá fi sọ́ọ̀sì wọ́n fi gba wọ́n fi sọ́ọ̀sì wọ́n fi kún so that táwọn bá rù kú nígbà tó ga sí wípé gáwọn àwọn kò kọjá gìgísẹ̀ àwọn kò sí bí wọ́n ṣe forí kanlẹ̀ pẹ̀lú gáùn tí ọ̀kọjá gìgísẹ̀ tátẹ̀lẹsẹ̀ ò ní sílẹ̀ lórí irun kò sọgbẹ́ ẹ̀. ohun tí wọ́n wulẹ̀ rẹ́kọ́mẹ́ndì fún aṣọ obìnrin ni pé kí aṣọ rẹ̀ kó tayọ gìgísẹ̀ rẹ̀ sọ́dà tó bá rìn ń lọ yóò sẹ̀ máa fi ọwọ́ mú aṣọ ẹ̀rìn báyìí ni bí àwọn obìnrin àná ṣe máa ń múra nìyẹn wọ́n fi ọwọ́ wọn wọ́n fi dọ́gbọ́n kó aṣọ wọn mọ́ra torí pé aṣọ yẹn tán bá ti dà á lẹ̀ tí wọ́n bá fọwọ́ mu ó tayọ ó ga jù wọ́n lọ ó gùn jù wọ́n lọ ohun tó sì jẹ́ ó gùn jù wọ́n lọ náà ni wípé tẹ́ ń bá fẹ́ kírun sọ́dà dáhùn pé kò ní sáǹfààní kí wọ́n fi ọwọ́ kó aṣọ ń bẹ̀rù so aṣọ yìí lè bo àtẹ́lẹsẹ̀ wọn àmọ́ ní ìsìn tí ayé ti yí padà sí pé kò lè tó báwọn ó yẹ ká dẹ̀ díẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ok gbogbo dídẹ̀ rẹ tó o bá fi ní nírun ọmọ tó wá ṣe mọ́ nù o so ohun tó bí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kí wọ́n fi máa wọ sọ́ọ̀sì nìyẹn àwọn obìnrin àná wọn ì sábà wọ sọ́ọ̀sì torí pé aṣọ wọn wulẹ̀ ti ṣiṣẹ́ sọ́ọ̀sì so ohun tí mo wá fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé tí aṣọ tó o bá wọ̀ bá ti ní gbo àtẹlẹsẹ̀ lórí irun obìnrin yà wọ sọ́ọ̀sì kírun wọ sọ́ọ̀sì mọ́ aṣọ tó o wọ̀ kó o lè bà lé ní irun aláwọ̀ fi ní òní abala tá a fẹ́ bọ́ sí báyìí òun ni abala àríkánu sọ̀làt àríkánu sọ̀làt orígun irun Allah subhanahu wa ta'ala nínú sọ́rọ́tù lè bá kọ́ra ó hafizu ala salawat ẹ ṣọ́ àwọn ìrun o ẹ ṣọ́ wọn o wa salati li wusta àti ìrun àárín gbùngbùn ẹ ṣọ́ òun náà o wa qumu lillahi qanitin tẹ́ ẹ bá sì fẹ́ dúó kírun ẹ dúó qanitin ẹ dúó ń dúó olùbẹ̀rù ọlọ́run àwọn mufasirun tí wọ́n ṣe àlàyé àyà náà fún wa wọ́n ní hafizu ala salawat ẹ kí ẹ ṣọ́ àwọn ìrun wọ́n ní ìtumọ̀ ẹ̀ ni pé hadu salawat bi arikaniha wa shurutiha wa wajibatiha wa sunaniha hata takun kamila taama ìyẹn ni pé ẹ múrun yín wá ẹ mú ìrun yín wá pẹ̀lú àwọn májẹ̀mú rẹ̀ pẹ̀lú àwọn orígun rẹ̀ pẹ̀lú àwọn ọ̀ranyàn rẹ̀ pẹ̀lú àwọn súnà rẹ̀ títí tìrun náà tí ó fi pé pérépéré ìtumọ̀ ká ṣọ́ nìyẹn ẹ̀rí tá sọ pé a kírun tàbá ní a fẹ́ à ẹni tí ò mọ̀túmọ̀ èdè yẹn yóò ní ẹ máa bá mi kí o ẹ máa bá mi kí ẹlẹ́mìí náà ń kí o kì í ṣe pé ènìyàn kan nìrún jẹ́ tó wá síìkì tá a fẹ́ lọ kí abáta fẹ́ lọ kí jímọ̀ kì í ṣe bàbá jímọ̀ là ń sọ a fẹ́ lọ jọ́sìn ọ̀nà tá a fi tá a fi ń gbà á pè nínú èdè wa tó jẹ́ ti Yorùbá òun nìyẹn now tẹ́ńbà wá ní ẹ̀ṣọ́ ìrun ajásí pé kìí ṣe pé ìrún jẹ́ kinní kan táwa lọ́ máa ṣe ọdẹ rẹ̀ pé kí nǹkan kan má bàa ṣe é rárá ìtumọ̀ ẹ̀ṣọ́ ìrún ni wípé hada usolat bisuru ti ha mímú ìrún wá pẹ̀lú àwọn májẹ̀mú ẹ̀ àti àwọn orígun ẹ̀ àti àwọn ọ̀ranyàn rẹ̀ àti àwọn ohun tá a fẹ́ ń bẹ̀. nítorí pé irun tẹ́ ẹ rí tàǹkì yìí hmm, lójú ayé òjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọkùnrin ká wọnú mọ́sálásí ọkùnrin náà ànábì ti kírun tiẹ̀ tán ọ̀rẹ́dì òun dé ó dé kọ̀bárùn jàmáà ọwọ́ akírun ó kí pápápá ó sì lọ bá ànábì ibi tánábì jókòó sí anabi ni wa alayka salamu fasolli fa innaka lam tusolli arákùnrin lọ kírun padà torí pé ò tíì kírun ò tíì kírun ó sì lọ túnrun kí padà nígbà ẹ̀kejì ó kí tán ó fẹ́ sallallahu alayhi wa sallam ó tún wá bá nàbì padà ó tún sálámọ̀ sí i tún ṣe ó tún sọ irú ọ̀rọ̀ àkọ́kọ́ tó sọ fún pé lọ túrun yẹn kí torí pé ò tí ì kírun ó tún kí nígbà ẹ̀kẹta ó tún wá bá nàbí sallallahu alayhi wa sallam sọ fún pé lọ túrun kí torí pé ò tí ì kírun nígbà ẹlẹ́kẹrin tọ́ba gásígbà nàbí bá ń bẹ láyé lónìí tọ́ba rí ọ bó fún ọ bóyá ntí ó wí fún wọn náà nu pé sọ́ọ̀lì fa iná kàlámùtù sọ́ọ̀lì lọ kírun padà torí pé ò tí ì kírun. ọkùnrin wa sọ pé ya Rasulullah alimini kayfa usalli fa inni la uhsinu sọ́là ànábì kọ́ mi bí ń ṣe kírun ni o èmi ò mọ̀rún kí ju báyìí lọ o tí bá nígbàgbà bí ń ṣe máa kí náà nù mi ò mọ kíjú bá ń lọ ànábì wa sọ fún wípé láò múta àlàzà àlìkà láǹtòfùlẹ̀ àbàdà tọ́ba dá sí pé bó o ṣe kírun kú yìí bó o ṣe ń kírun yìí ló ṣe kí kú ò lè ṣoríire láéláé oríire tí ń bẹ́ẹ̀ bí irun kò lè jẹ́ tiẹ̀ torí pé o kí n ti ń jẹ́ irun. àsọlá àtìtọ́lọ̀ ni a ṣe ló ń ṣe ẹ̀ńtálì ntọ́lọ̀ ni gangan ó tí ì se ẹ wá wò ó kámínà lè mùsọ̀lìn ìsọlúùnà alika. àlìkà àwọn èèyàn lónìí ló sí pé irú ìrun tẹ́ni yẹn kí ní kó tún kí lẹ́ẹ̀kejì kó tún kí lẹ́ẹ̀kẹta kó tún kí lẹ́ẹ̀kẹrin tó ga sí pé irú òru yẹn gẹ́lẹ́ làwọn èèyàn ń kí lónìí. ọmọ ṣe wù ó ṣe fẹ́ tó ga sí wípé ọdọgba tí aláìṣe òṣìṣẹ́ tó sí ọ̀lẹ ó ṣe fún o rántí pé àwọn kan ò kírun o rántí pé àwọn kan ò kírun rárá. kí wọ́n tó kírun kó o tún wá dọ́gba sí ẹni tí ò kírun wàláì àdánwò ni ni fún ọ. o tó sì fà náà ni wípé o rí irun kíkí gẹ́gẹ́ bíi ohun tó jẹ mọ́ kó o kọ́ tó ti ń kírun o rí irun gẹ́gẹ́ bíi ìjọsìn kan tó gba kíkọ́ ọkàn lérò pé ọkàn lè wu ẹnìkan tí bá ń kíwọ náà sì mọ̀rún kí là ọ̀ lè mọ̀rún kí báwọn kíkọ́ nìrun ǹjẹ́ ẹ mọ̀ pé ẹni yìí ó wà ní àlàjẹ́ láàrin àwọn sọ̀hábà ó ní àlàjẹ́ tí wọ́n fún un nítorí pé ó kírun kìíní kò dáa ó kí kejì kò dáa ó kí kẹta kò dáa kó tó wá lahùn pé òun ò mọ kí ju báyìí lọ kì í ṣe pé òun fi ṣe wọ́n fi ṣe kinní kan àwọn òwúlẹ̀ mọ kí ju báyìí lọ ni. ẹni yìí ọ̀pọ̀ ẹ̀ gangan gangan gangan tí wàá ń jẹ gan àfẹ́ ẹ̀dá mọ̀nú tíyà bí kò sí ọkọ̀ tó gbèrú nípasẹ̀ àìmọ̀rún kí. ọkọ̀ náà ni alimusiu fi sọ̀ láti yìí ẹni tí ò mọ̀rún kí. tẹ́ bá sọ pé àdìsí tẹ́ bá fẹ́ mú àdìsí ẹ̀ wá wọ́n sọ pé àdìsù alimusiu fi sọ̀ láti yìí. àwọn àfa ati dá àmọ̀tán bá ti wí báwọn ṣùgbọ́n ọkọ sàbẹ̀ gangangangangangan wọn ò fẹ́ rántí ọkọ ẹ̀ mọ́ bí kò ṣe pé àìmọ̀rún kì rẹ̀ ní rántí rẹ̀ sọrí pé lágbára báwọn aláwọ̀ sànù wa lànà ibi iṣẹ́ ìwà kọ́ bí ó ṣe kírun tó fẹ́ kírun ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó kì rákà ẹlẹ́ẹ̀kẹta náà ó kí ẹ̀kẹrin tó bá jẹmọ́ kó kí kẹta àti kẹrin. jàmáà àwọn àfáà wa wo bánẹ́bí ṣe kọ́ arákùnrin alimusiu fi sọ láti yìí ẹni tí ọ̀mọ̀rún kí wọ́n wá wo analysis tánẹ́bí ṣe àlàyé tánẹ́bí ṣe bó ṣe kọ́ lẹ́kọ̀ọ́ ìrun kíkì hùn bẹ́ẹ̀ làwọn yọ àríkánu sọ̀láàtì orígun irun wàjibáàtù sọláàt àwọn ọ̀ràn yàrún súnánù sọláàt àwọn nǹkan àwọn iṣẹ́ àṣìgbọ̀rẹ̀ irun gbogbo ẹni tó bá ń kírun tí ó bá mọ̀ yàtọ̀ láàrin mẹ́tẹ̀ẹ̀ta yìí wàláì kọ̀mọ̀rún kí o kọ̀mọ̀rún kí orígun irun ọ̀ràn yan irun àti súnà irun tọ́ ọ̀bá ti dá tọ́ ọ̀bá ti dá mà ó dúró láti kírun fọlọ́hún láti bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ yẹn tó ti ṣe Allahu Akbar òun ló ti ń ṣe àwọn iṣẹ́ mẹ́ta papọ̀ òun ṣe iṣẹ́ orígun òun ṣe iṣẹ́ ọ̀ranyàn òun ṣe iṣẹ́ súnà ìkọ̀ọ̀kan iṣẹ́ lórí ìrun ìsáìdà kọ́ bọ́ sí orígun tàbí kọ́ bọ́ sípò ọ̀ranyàn dandan tàbí kọ́ bọ́ sípò nọ́mbà lọ́dọ̀ àwọn onímẹ̀sìn kí ni oríkì tá a fi dá mẹ́tẹ̀ẹ̀ta mọ̀ tó ga sí wípé wọ́n fẹ́ kí olùkírun kó tètè mọ̀ oríkì tá a fi dá ọmọ nìyí ohunkóhun tí wọ́n bá pè ní orígun ìrun ẹni tí ó bá mú wá tó bá já sí pé ó mọ̀ọ́mọ̀ mú wá ni kò nírun tó bá já sí pé ó gbàgbé ni òfin mú wá kò tí ì kírun yẹn àfi kó mú wá. ohun tó bá ti bọ́ sípò orígun ìrun ẹnìkan wá kírun ọ̀kan nú àwọn orígun yẹn ọ̀wá sí ń bẹ̀ tó bá dá sí pé ó mọ̀ọ́mọ̀ ni ò mú wá látara pé kò nímọ̀ rẹ̀ ni ò fi mú wá àgásí wípé ojúlówó àlìmọ̀síù fi sọ̀ láti inú kò mú kò wulẹ̀ mọ̀rún kínu ò mú wá ò ṣe ń torí pé ò mọ̀ pé kíní yẹn máa ṣe lórí ìrun o wulẹ̀ tí kírun you are just doing exercises òun ṣe rìyádọ̀ ni n ti ń jẹ̀rùn òtíìkì bọ̀tọ́ bá gá sí wípé ọmọ téèyàn máa ṣe lórí irun ṣùgbọ́n yè fò ó wọn ni iyì rẹ tó fòun ọ padà rántí pò ṣe kínní lórí irun ọ wàá padà lọ ṣe ni o torí àìṣe rẹ ò tí kírun fọlọ wọn nítorí pé ìforíkanlẹ̀ ìgbàgbéra kò gbé ìforíkanlẹ̀ ìgbàgbéra kò gbé orígun irun kan bí kò ṣe pé orígun yẹn ó ṣe ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe ìforíkanlẹ̀ ìgbàgbéra ohun tí wọ́n ń pè ní orígun irun nìyẹn tábà ti ní kinní kan o orígun irun ni ìtumọ̀ rẹ̀ ni wípé níwọ̀n ìgbà tó ti jẹ́ orígun ẹ̀yẹ̀wò ilé olórígun mẹ́rin àbí káwá sọ pé orígun kan nu orígun mẹ́rẹ̀ẹ̀rin yìí ó dà wò kí ni ó ṣẹlẹ̀ sí gbogbo oléyòókù yóò dà lulẹ̀ ni tí orígun kan nínú orígun òórùn tó yẹ kó o ṣe tó o bá ti ṣe lórí irun rẹ irun rẹ ṣe kí ni ó ti dà wò ìforíkanlẹ̀ ìgbàgbéra kò wá tán o bí kò ṣe pé ó padà síbi orígun yẹn ó ṣe padà lẹ́yìn náà ó ṣẹ̀ wá ṣe ìforíkanlẹ̀ gbàgbéra oríkì orígun òrun nù ní ti ọ̀ranyàn irun dandan irun wàjibátù sọláàt tàbí fàrọ ìdù sọláàt lọ́dọ̀ àwọn àfáà míì wọ́n pè wàjibátì lọ́dọ̀ àwọn mọ́sáàbù míì wọ́n pè ní fàrọ ìdù sọláàt ní mọ́sáàbù má màlìkì fàrọ ni wọ́n á lò ní mọ́sáàbù ámbàlì wọ́n pè ní wàjibátì is just synonyms ni ọ̀rọ̀ tó túmọ̀ ara wọn lọ́dọ̀ àwọn àfáà but kí ni ìdájọ́ ohun tí wọ́n ń pè ní ọ̀ranyàn irun dandan irun òun yàtọ̀ sí orígun irun ní ti dandan irun ká sọ wípé èèyàn ò ṣe irun rẹ̀ ò ní dáa kèétí ìrí irun yẹn kí dáadáa tọ́ba ti jẹ́ tọ́ba ti jẹ́ ọ̀ràn yẹn irun kò tí ì rí irun yẹn kí dáadáa ṣùgbọ́n tọ́ba dá sí pé ó gbàgbé ẹ̀ ni ni òfin ṣe kínní yẹn ó gbàgbé ẹ̀ ni irú nǹkan náà ó ní sùjúdù sáwí ló wà fún ohun bá jẹ́ ọ̀ràn yẹn irun tó jẹ́ dandan ìrun nínú ìrun tá a kí tá a wá gbàgbé tá a wá ṣe é òun la máa ń ṣe ìtanràn fún ṣẹ́ni kó yàtọ̀ sí ti orígun ìrun ní ti orígun ìrun ìtanràn ò gbé ó ṣe kinní yẹn ní ti ọ̀ranyàn ìrun ìtanràn gbé ìtanràn ó gbé òun lẹ́yìn yẹn lọ́wọ́ á kan súnà ìrun súnà ìrun tó o bá ṣe ó ládàá ni tó o bá ṣe kò sí problem kí ládà irun rẹ kó lè kún dẹnu kó lè pé pérépéré ni o fi gbọ́dọ̀ ṣe àwọn súnà irun àmọ́ tó o bá ṣe kòkó bá irun tó o kí irun rẹ ó ní àlàáfíà ọkàn gà sí pé ládà rẹ kò ní pọ̀ tó ti ẹni tó ṣe nì. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo olùkírun ló gbọ́dọ̀ mọ oríkì pé orígun irun o ìforíkanlẹ̀ gbàgbéra kò pé àfi kó o ṣe nǹkan náà padà kó o ṣẹ̀ wá ṣe ìforíkanlẹ̀ gbàgbéra ọ̀ranyàn irun tó o bá gbàgbé ẹ̀ irun rí ó bàjẹ́ ṣùgbọ́n ó fi ìforíkanlẹ̀ gbàgbéra ó fi tó ṣe súnà ọ̀run àìwulẹ̀ fi ìforíkanlẹ̀ gbàgbéra àìfi tán òun torí pé ọ̀daràn ọ̀kàn ní gbaládàá àìṣe nǹkan náà ni. kí wá ni àwọn orígun ìrun àwọn orígun ìrun wa alákọ̀ọ́kọ́ orígun àkọ́kọ́ nínú ìrun òun ni takbiratul ihram takbira al-ihram Allahu akbaru tá a fi bẹ̀rẹ̀ ẹ̀rún orígun ni tọ́ọ̀ bá ti ṣe tó fi bẹ̀rẹ̀ ẹrú bọ́ ọba fi tọba kí bẹ́ẹ̀ fún ẹgbẹ̀rún ọdún lọ́dọ̀ ọlọ́run ò tí kírun sùjúdù sáwí ò sì gbé pé à mo gbàgbé ìyìn sí aláwọ̀ apáǹgbà mo fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn mo gbàgbé ni ọwọ́ àfi sùjúdù sáwí kọ́ fi yanjú àbí kọ̀ọ̀ràn àti sọnù oríkì orígun òun wípé wọ́n yìí fi ìforíkanlẹ̀ gbàgbéra wọn èéfi e tán òun dandan ni kò ṣe lóde òní ìjẹ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kírunkírun ló ga sí wípé orígun bẹ̀rẹ̀ ẹ̀rú yẹn wọn èé e ṣe àwọn tó kọ́ mọ̀ fún jù làwọn tí máa ń jọ ìrun àwọn tó àwọn tí máa ń jọ ìrun wọn èyí e sábà ṣe kẹ̀kẹ́ ìbílẹ̀ tó lè rọ kí ló fà á òní wípé ẹni tó fẹ́ jọ ìrun ẹni tó fẹ́ jọ ìrun tí ọba ti lè bá ìmọ̀ọ́mù ní ìnàrú báyìí pé ìmọ̀ọ́mù ń ké fátíà lọ́wọ́ tàbí ń ké lọ́wọ́ ẹ jẹ́ kí bàbá òjókòó síbẹ̀ yẹn. bá fi àyè lẹ̀ fún àgbàlagbà ni tọ́ra wa náà wa ń bọ̀ wá kò sí ibi tọ́dọ̀ ò lè jókòó sí àti pé gbogbo ẹ̀yin ọ̀dọ́ tó ga sí pé bíi kẹ́ ẹ sá fẹ̀yìntì bíi kẹ́ ẹ fẹ̀yìntì ní máa ń wù yín hùn ọ̀rọ̀ yín fẹ́ á jò torí èmi ò tí ì mọ ń tẹ́ ẹ fẹ̀yìn ṣe ọmọ méjì ò tí ì bọ́ta lọ́pọ̀ ẹ̀yìn yín mẹ́rin ò tí ì bọ́ta ń bẹ̀ mẹ́fà ò tí ì bọ́ta ń bẹ̀ kí wá lọ́wọ́ sọ pé o ẹ̀yìn ṣe àfikún sáwà jẹ́ Mr. fẹ̀yìntì táwọn arúgbó gan sì ń jókòó ẹwúrú bàbá ẹ̀ ní ìsìn tí wọn ò fẹ̀yìn tì so ọ̀rọ̀ rẹ ń fẹ́ bóyá kó lọ lu àgbo jẹ̀díjẹ̀dí tàbí kán bá ọ̀tọ̀ ọ̀pẹ́ ẹ̀yìn rẹ ó yẹ kó lè ó yẹ kó lè máa jókòó báyìí láì fẹ̀yìn tì aláwo fún ẹnìkọ̀ọ̀kan wa lálàáfíà tó péye o ohun tá à ń sọ lọ ni pé àṣìṣe ìkọ́mọ̀ fáwọn kírunkírun tí wọ́n bá ti bá ìmọ̀ọ́mù lórí pé ń ta fátíà. àbí ń ka súrà ẹ wo bí ó ṣe wọ̀run kà á nírun àfi ti lẹ́kọ̀ọ́ ìlókù torí pé ohun tó kù ni pé tí imam bá wà lórí ìrùkú tó dé ó sì mọ̀ pé tá bá bá imam lórí ruku àti báraka yẹn so bó ti ń bọ̀ tó fẹ́ jọ ìrun pẹ̀lú yóò kàn ṣe ruku ló ṣe ń ìwọ tó bá máa ń ṣe bẹ́ẹ̀ aláwọ̀ apá ló ṣe o èè o èè tí bẹ̀rẹ̀ ẹ̀rún. tàbí ìmọ̀ọ́mù wà lórí ìforíkanlẹ̀ tàbí wà lórí ìjókòó ọkàn sí bẹ́ẹ̀ náà èè bẹ̀rẹ̀ ẹ̀rún o. orígun kan tó jẹ́ orígun bẹ̀rẹ̀ òun ni ọ wà á wí nínà rò ó níwọ̀n ìgbà tó ga sí pé ara ẹ pé ló fi wá mọ́sálásí. ara rẹ pé ló fi wá sí mọ́sálásí ọ kọ́kọ́ dúró ó ṣe Allahu Akbar lẹ́yìn náà ó ṣe wá sí Allahu Akbar ti rùkú wọ́n bí ìmáàmù Ahmad bunu ambali léèrè pé ẹnìkan ó ń sọ pé òun ti di àáfà ó lóun ti doni mímọ̀ ó ní ẹ bá fẹ́ béèrè béèrè ẹ̀sìn kó a máa bá òun Imam Ahmad wa sọ pé ó ti sú ọ̀pọ̀ ó ti di àáfà tí wọ́n lè máa bi léèrè ó ní bẹ́ẹ̀ ni ọ̀dà àwọn àbí ọlẹ́rè bí èrè àkọ́kọ́ báyìí pé kí la máa fi wọ̀run orígun òun la fi ń wọ̀run ni àbí ọ̀ràn yanrun tàbí súnà run ó ní tá a máa fi wọ̀run ó ní. Eh, ọ̀ràn yẹn la máa fi wọ̀ ọ̀run wọ́n lọ sí ah, wọ́n ní ṣí èsè súnàtà ṣé bí olóòdìdí àfáà ni a sì bí ọ léèrè o tún wá sọgbọ́n bí wá léèrè padà Imam Ahmad rahimahullah ọ̀wá ni ṣé wo mọ̀ wípé ẹni tó fẹ́ wọ ìrun tó sọ pé Allahu Akbar. tó ṣe gbólò yẹn tó sì gbé ọwọ́ rẹ̀ sókè sọ́ọ̀mọ̀ pé ó wọnú ìrun pẹ̀lú orígun irun àti súnà ìrun ni ọ̀fẹ́ wọ̀run báyìí o ọwọ́ adúró báyìí wá ní Allahu Akbar nítorí fi wọ̀run nìyẹn nítorí fi wọ wọ̀run yẹn nǹkan méjì ló fi wọ irun. alákọ̀ọ́kọ́ ọbẹ̀ òní orígun ìrun ìkejì ibẹ̀ òní súnà ìrun orígun òrùn bẹ̀ òun ni gbólóhùn Allahu Akbar tó ṣe nínà rò ṣíṣe nínà rò orígun ni wíbí Allahu Akbar orígun lòun náà ọwọ́ tó wá ká òkè òun tó ṣe báyìí òun pẹ̀lú rẹ̀ òun ìyẹn rèé sorígun kódà yẹn kì í ṣe ọ̀ràn yẹn súnà ni pé ọ̀sẹ̀ báyìí ló sí pé o fẹ́ ní ìsìn táyọ̀ bá gbọ́ ọ̀kọ́ o gbé ọwọ́ sókè. So dúró báyìí Allahu Akbar Allahu Akbar ó ti wọ ìrun bó ti yẹ kó wọ̀run ní Islam nù ọ̀kọ́kọ́ dúró Allahu Akbar orí ìrùkù ni wọ́n wà ó sì wá sí aláàfáà tó fi lọ bá wọn ní ìrùkù ó ti wọ̀run nìyẹn àìgbé ọwọ́ rẹ sókè kòkó bárùn rẹ láti gbọ́dọ̀ mọ kí lórígun ìrun kí ni ọ̀ranyàn ìrun kí sì ni àwọn àṣegbọrẹ tí ń bẹ lórí irun ká gbé ọwọ́ wa sókè pẹ̀lú Allahu Akbar yálà Allahu Akbar ìwọ̀run ni o àbí Allahu Akbar mìíràn lórí irun wa ni o kì í ṣe dandan ó tọ́ súnà ní ká gbé ọwọ́ sókè tọ́wọ́ rẹ̀ ọba ṣe gbé òkè ńgbà náà gbé e lẹ̀ àmọ́ ń tọ́pọ̀ dandan ni pé fún pé ọwọ́ sí mọ́ṣáláṣí láti wá kírun ni ó túmọ̀ sí pé ìrun alálàáfíà ló fẹ́ kí kì í ṣe ìrun aláìsàn torí aláìsàn ìjókòó náà ni ó ti ṣe Allahu Akbar tiẹ̀ bọ̀tí wíwé ta aláìsàn dandan ni fún ọ kó o ṣe kí ni o kó o nàró gbàǹtọ kó o sì ṣe Allahu Akbar. èyí tó wá jẹ́ orígun ìbẹ̀rẹ̀ nìyẹn orígun tó wá kẹ́yìn òun ni sálámà. asalaamu aleykum wa rahmatulahi asalaamu aleykum wa rahmatulahi tó túmọ̀ sí pé o gbọ́dọ̀ kírun kan kọ́rọ̀ wá kú kó sálámà kọ́ wá dìde kọ́ wá lọ sálámà ń ta. àlè rẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ní ṣe bí musa ti kà tá yá mímu ti kà tá yá sí sálámà rẹ lórí ìjókòó orígun ni kó o jókòó ka yá fún ara rẹ orígun lòun náà níbi ìparí ti ìrun kó o sì sálámà náà orígun lòun náà ṣùgbọ́n tó bá jẹ́ pé àtáyà àárín ni ìyẹn ni tá a bá fò tí iye wa bá fò la máa ń ṣe ìtanràn fún kò bàrún wa jẹ́ ṣùgbọ́n tí iye wa bá fò a fẹ́ kíráka mẹ́rin àwa kíráka méjì ṣe pé a jókòó àtáyà dáṣe àtáyà àkọ́kọ́ lásẹ̀wá dìde iye wa fò la bá dìde ìjókòó tá a fò yẹn kì í ṣe orígun gbogbo òrùn tó bá ti jẹ́ oníjókòó méjì ìjókòó àkọ́kọ́ ọbẹ̀ kì í ṣe orígun ṣùgbọ́n jẹ́ dandan tí yè bá fò ó àní padà síbẹ̀ ṣùgbọ́n a ṣe ìtanràn fún un tó bá wá já sí pé ìjókòó sí sálámà ni orígun lòun sọ ti yé báwọn tó bá ti jẹ́ ìjókòó ti àtàhíyà orígun ni òun dandan ni kó o jókòó ṣe tó o bá jókòó ṣe tàbí ó jókòó ṣe yẹn ó wá jókòó sálámà orígun irun rẹ ó ti dàrú so a máa tẹ̀síwájú lórí ẹ̀kọ́ ìrun ní ọjọ́ mẹ́jọ insha allah akimu sọlá. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله